ìran àwòrán kẹtàlá ìbí jésù ní àkókò tí ọba ìhànẹ́ wo ìtẹ́ ó yá pàṣẹ ọ̀rí gbogbo nìkan ń padà kó ìdí ilé ńan kaya kọ̀ríkọ̀ ńan hilẹ̀ kaya kàńá ní ìlú olúkúlùkù mary àti joseph ọkọ rẹ̀ àyàkúra ńan ká kó bẹ́tìlẹ́hẹ́mù bá a ti débẹ̀ gbogbo ìlú ń kún a ti rí i

agbanilàtẹ́ ya olúwa ya kristi bá a ti gbọ́ àákò káyàwó jésù bá a ti rí jésù àákò gbogbo nìyàn ìhàn àgbọ́ àti ìhàn rí gbogbo nìyàn yóò gbọ́ òkè hàn.